بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ الحمد لله الذي يبعث ما في القبور وهو القادر على إحياء الموتى والصلاة والسلام على أتمان الأكملان على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فهم ولا أبا أبا الله أبا تي ó ní agbára láti gbé gbogbo àwọn òkú dìde láti nú sáré tó bá dijọ́ alkiyama ọjọ́ ìdájọ́ ọjọ́ tí gbangba ọdẹkùn tí kéde lọ́bẹ̀ wò ọjọ́ tí ọlọ́run ọba aláwọ̀ máa dájọ́ láàrin àwọn ẹrú ẹ̀ ọlọ́run ọba yìí òun náà lọ́ba tí ó ní agbára agbára rẹ̀ òun náà ló fi dá wa agbára tó fi dá wa yẹn òun náà ló fi gbé wa dìde àwa bẹ̀rẹ̀ nínú àánú rẹ̀ ọlọ́mọṣà jẹ́ àlọ́ ayé dáadáa ẹ̀sìn ọlọ́run ọba kọ́lọ́mọṣà fi rọ̀ wá lọ́rùn jù báyìí lọ ọlọ́run jẹ́ agbáyé ṣe rere tó bá dé jọ́lì kìámà ọ̀bẹ̀ ọlọ́run ọba pẹ̀lú agbára rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́run fi asínú àwọn tí wọ́n gba ìwé wọn pẹ̀lú ọwọ́ ọ̀tún wọ́n fi asínú àwọn tí wọ́n gba ìwé wọn pẹ̀lú ọwọ́ òsì ọlọ́wọ́n bá aláà kí ojú kí ajá sínú àlìjánná rẹ̀ kọ́lọ́mọ́ sí wa ló máa ná ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bọ̀ gbogbo àwọn ará alẹ́ àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀ ibi tí a bá tafsir Qur'an al-Karim wa dé sura ta dé ọ̀nà ni suratu Tariq kí gbogbo wa ká gbé al wa suratu at-Tariq سورة الطارق مكية أي أنزلت في مكة nínú àwọn súrà tí wọ́n sọ̀kalẹ̀ ní Mákà ni ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ó fẹ́ júwe àwọn ẹ̀dá bá a sí mọ́ nínú súrà náà ọlọ́wọ́n fìfẹ́ sàlàyé bóun ṣe tó lórí wa ọlọ́run fẹ́ fi rinlẹ̀ fún wa yí pé bó ṣe òkà pé láyé tó a padà fi ilẹ̀ sasobo ránjọ kan bó ṣe òkà wá pẹ́ nínú ilẹ̀ tó kò sẹ́nìkan tó wù ní gbé dìde òun gbé dìde tèékánná tèékánná tiruntirun tẹ́sẹ̀tẹ́sẹ̀ gbogbo bá ṣe rí iná ládìde nínú sàárè agbára tọ́lọ́run fi dá wa nígbà tá a sí tẹ́lẹ̀ agbára yẹn náà ló tún fi mú wa jáde nù sàárè ibi agbára kan ló fi dà wá síbi àwa yìí ẹ wá sí pọ́nlé ayé tó ọlọ́run ló fọ wá wálé ayé ọwọ́ ń tabá ti wá kú tán wọ́n tún wá fà wá jáde nínú sàárè sọmárì ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ nínú sọ́ọ̀tù tọ́ríkì nìyẹn allah subhanahu wa ta'ala ọlọ́run ọba allah ó sọ fún wa yìí pé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. والسماء والطارق وما أدرك ما الطارق النجم الثاقب من كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق مما إن دافق يخرج من بين الصلب والطرائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين فمهل الكافرين مهلهم رويدا هذه سورة الطارق ربنا والسماء والسماء ọlọ́run bá ní mo fi sánmà búra Allahu azimun wàlá yuqsimu illa bi azimi min al-azaim ọlọ́run bá aláwọ̀ nífi kankan búra àfi tó tóbi torí pé òun náà tóbi ẹ wo sánmà bó ṣe tó jama ta lórókùn rẹ̀ ta ló mọ àwọn nǹkan tó wà nínú ẹ̀ ọlọ́run bá ní mo fi sánmà búra. أي أقسم الله سبحانه وتعالى بالسماء والطارق والطارق مسفي طارق نابرة إنكم طارق اللهم بني وما أدراك ما الطارق تلو في طارق مريع النبي محمد صلى الله عليه وسلم تلو صلى طارق فون تلو في بسيطه ta ló fi mọ̀ ọ́ nínú pé tọ́rìk an-najmul mudhi' ọ̀kan nínú àwọn àràwọ̀ ńlá ni ọlọ́run gbé sínú sámà ó wá tóbi a sì máa málẹ̀ yadharu laylan wa yakhfa an-nahara farapamọ́ lọ́sàn-án àmọ́ tí ilẹ̀ bá ti sú ó máa síta yóò bá máa kúwe wọn ní kí ní bọ̀ lókè tílẹ̀ ọgbà ẹni yorùbá mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ àyìnbáyé nǹkan tí ń bẹ lókè tílẹ̀ ọ̀sẹ̀ kínní tílẹ̀ ọgbà àwọn àràwọ̀ kan ń bẹ nínú àwọn àràwọ̀ nínú sánmà tọkàn bá já tọ́ba yìí já gbogbo ayé fẹ́ parẹ́ ọlọ́mọdé ọjà lùwà o <laughs> mo sì já wa náà wà tọ́ fà àtọ́ríkù ìdí tí wọ́n fi ń pè ń tọ́ríkù ni pé lìhànáhù yadharu layla òru ní máa ń jáde tiẹ̀ wa yakhfa naharan a máa sápa máa lọ́sàn-án a máa jáde lóru ọlọ́run bá ní wà máa adraka ma tariqo ọlọ́run bá ní mọ́ni alamaka at-tariq ta ló ra wọn láyé fún ọ an-najmu thaqib an-najmu thaqib ọlọ́wọ́n bá ní ìràwọ̀ kan ní tọ́ríkù tó máa ń tàn mọ́lẹ̀ àsáàkìbù òun ni èyí tí máa ń tàn mọ́lẹ̀ nájímù nìràwọ̀ àsáàkìbù ni àlùmọ́dé ìmọ́lẹ̀ rẹ̀ lágbára lẹ́pẹ́ àwọn Lárúbáwá ibi tó mọ́lẹ̀ dé wọ́n a máa fi máa ọ̀nà àwọn ara wọ̀nyẹn ẹgbẹ́ lọ́run sọ náà àyàkà tó ní wọ́bí najimi hum yahtadun ọlọ́run bá ní wọ́bí najimi hum yahtadun ọlọ́run bá ní àwọn arabu àwọn alárúbáwá wọn a máa fi àwọn àràwọ̀ yìí máa ọ̀nà ìlú tí wọ́n ń lọ kété pé wọ́n ń wòrà wọ wọ́n máa wò kè wọ́n ti rí pé zohalele yìí ah, ìràwọ̀ báyìí ní ọ̀nà yámánì ní ti máa ń yọ ẹja padà ó ṣáàmù là ń lọ. tí wọ́n bá ti wòkè báyìí wọ́n máa fi mà tọ́lọ́run fi ni wọ́n bí nájú mẹ́fún mi yá àtàjù ni. nínú wọn làwọn àràwọ̀ eléyìí wà wọ́n ní alẹ́ ti yẹsẹ̀ kúbu nóòrùhu àzọ̀láàmà bínà fàdìhì yẹsẹ̀ kúbu tó ti jáde sínú òkùnkùn báyìí ìmọ̀lẹ̀ rẹ̀ máa ń ṣe kínní ọmọ akárí gbogbo sánmà ọlọ́wọ́ bá ní in kullu nafsin lamma alayha hafiz ọlọ́wọ́ bá ní in kullu nafsin lamma alayha hafiz ẹgbọ́n lọ́wọ́ bá ti búra tán lọ́lọ́ bá ti búra tán ó fẹ́ sọ̀rọ̀ lákàn ó bá ti búra pẹ̀lú nǹkan tó tóbi ọbẹ̀ sọ̀rọ̀ tó tóbi ni jawabul qasam ó ní in kullu nafsin lamma alayha hafiz ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan kullu nafsin min nufusil bashar aw qalaha alayha malaka gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ọlọ́wọ́n bá aláàgbé màláìkà kan sọ́dọ̀ rẹ̀ tí ó máa sọ yàtọ̀ sí màláìkà tí ń kọ sẹ́ẹ̀rẹ́ àtẹ̀yí tí ń kọ iṣẹ́ burúkú hafizu kan wà fẹ́ni kọ̀ọ̀kan wa àánú lérí wa ni especially àwọn tó bá jẹ́ ọmọ kéékèèké ẹ ra àwọn ọmọ kéékèèké nígbà míì ẹ kàn máa wo pé ọmọ tí ń lọ ibo ló ṣe kọjá lẹ́gbẹ̀ẹ́ kànga yìí tí ọjà síbẹ̀ ọmọ tí ọ̀dà kan máa ń tiẹ̀ wọ́n ti fẹ́ dáṣẹ̀ lébẹ̀ mọ̀láìkà yóò sì gbà sẹ́gbẹ̀ẹ́ gbàbí ọmọ mi àríbọ́ lórí bẹ́ẹ̀ nígbà mi kápẹ́ ìyá àdàtì bàbá rẹ̀ lọ́ba ríbọ́ wọ́n kan lẹ́sẹ̀ ọmọ ìyá dẹ̀ jarun pa ìyá rẹ̀ dẹ̀ banilẹ̀ lẹ́ láàárọ̀ ọjọ́ kejì àwọn hafasọ àwọn mọ̀láyìká yẹn ọlọ́run bá aláwọn máa fi ń protect wa amọ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọmọ yàtọ̀ àṣetí ọba ti mú ọ pé àwọn mọ̀láyìká yẹn lọ́lọ́run ọba aláàlú sábà pípé ọba ọrọ̀ bìdànù كل نفس لما عليها على النفس حافظ àwọn àlùfáà kan wọ́n dẹ̀ tó àyà yìí wọ́n ní àwọn màláíkà tí ń kọsẹ́ burúkú àtàwọn tí wọ́n kọsẹ́ rí àwọn èèyàn ń bẹ lọ́tọ̀ wọ́n ní màláíkà tí ń kọsẹ́ rí lọ́lọ́run rí fáàsì nínú lópin ní harvard àmọ́ èyí tó pọ̀ nínú ọ̀rọ̀ àwọn àfáà òun na malaika ti ń sọ wa yàfàdù ha mínà àfà ti ń sọ wa níbi àwọn àjálù àdánwò ńlá lóbi dáa kọ́ gbára lé ọlọ́run kọ́lọ́mọba alákòólé bá fún ọlọ́mọ ogun tí ọmọ tẹ̀lé ọ tó rí tóun rí ọ. ẹ̀wọ̀n pé bẹ́ẹ̀ bá ń lọ nínú ayé bẹ́ẹ̀ bá ti di èèyàn ńlá wọ́n máa sọ fún pé ẹ ti tóbi kọjá kẹ́ ẹ o ẹ ti tóbi nínú ayé kọjá kẹ́ ẹ máa ṣe ni ẹ̀mọ̀dánì àbí ẹ̀yìn jẹ́ wanted táwọn tá ń léèyàn téèyàn sì ń gbọ́ pé wọ́n ń sọ yìí pé bí a bá ti mú ẹmu balẹ̀ o ah wọn náà kó sójà sẹ́yìn sọwárí mọ́ wa gbára lé àwọn sójà yẹn torí pé AK tó bá jura wọn lọ àwọn náà padà sí kínní wọ́n padà sá lọ nítorí dáa ni kó dí àárín wa tọ́lọ́run dáa kọ́lọ́run lè fún ọlọ́kan nínú àwọn sójà rẹ̀ tí wọ́n máa tẹ̀lé ọ kò sẹ́nìkan tó lè kojú àwọn ọlọ́wọ́n dúpẹ́ o láfi sọ fún wa pé àìmọye àwọn oore tá a rí tá a ń dúpẹ́ àìmọye àwọn oore tá a sí kí ni tá a rí tó yẹ ká máa dúpẹ́ tọ́lọ̀ sì ń ṣe fún wa àrẹ náà nílé ọlọ́wọ́n bá a láà onífàlì yẹnzúrí ní ìsánú mímọ́ ọkùnrin kọ̀ ọlọ́wọ́n bá a láà ọwọ́ ń bọ́ mi èèyàn sọ̀rọ̀ yí pé kí ló dé tọ́mọ èèyàn ronú wípé látara ibo la ti dáa kí ló di ẹ̀dá kí ló sọ dèèyàn olùyànzó ìlìsánu alimunkir lilbaas ọmọ èèyàn tí ń sọ pé a lè dìde báwo ló ṣe pọ́sibù ká dìde báwo lọ́lọ́run báwo ṣe sọ eh, ara tó ti di yẹ̀pẹ̀ eegun tó ti kẹ́ fún tó ti dàbí èlùbọ́ tẹ́bá wọnú àwọn sàárè kan lè ní tẹ́bá kọ́ bọnú sàárè yẹn ẹ̀ nílé gúnbẹ̀ mọ́ bí èlùbọ́ lẹ́bù jáde gbogbo àwọn egun yẹn ó ti ṣe kínní ó ti kẹfun ó ti particles ìbẹ́ nìkan lè bá nẹ́bí Muhammad sallallahu wọ́n lọ sí ẹ̀ǹkù lé bàbá títí ẹ̀ kẹfẹ́rí ni ó ọwọ́ kọ́ bọ sàárè bàbá ẹ̀ ọwọ́ bu eh, ẹ̀fun jáde nítorí bàbá rẹ̀ ti kẹ́ fún ó lọ sọ́dọ̀ anábùwà Muhammad sọ́sọ́dọ̀ ó wá ní ayúyí rabbuka hadha ó ní wa Muhammad mi wámi wámi ṣe ìwọ́n tó ń parọ́ fáwọn èèyàn wámi ṣe olùkọ́lọ́wọ́ bá rẹ̀ gbélé yìí dìde padà anábìnrin náà yuyihi wa yudkhiluka an-nar anábìnrin bẹ́ẹ̀ ni òdodo ni ọlọ́run ọ̀sọ́ dẹ̀dá padà yóò fi wọ́ sínú náà ìwọ́dọ̀ máa ná àwọn tí wọ́n ti stamp náà lérí wọn nìyẹn ó lè fa nábì àtọ́lọ́hún sí yẹ̀yẹ́ ó lè challenge agbára ọlọ́hún ànábì lọ́lọ́hún ọba ó ṣe bẹ́ẹ̀ yóò gbé bàbá yẹn dìde ẹni òkú yìí yóò gbé dìde àmọ́ yóò sọ̀rọ̀ ọ̀dọ̀ ọmọ nájọ́ náà oníwàlìjọ́ náà láyé tiẹ̀ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá wọn sọ fún àwọn tí wọ́n láwọn ọgbà ọlọ́ba ní fálíyẹ́nzórí ìsánú mímọ́ kólẹ́kọ̀ ọlọ́ba ní ọmọ èèyàn ó yẹ kó ronú sí ibo láti dá ọlọ́run ní kó ronú nítorí pé ìyá àlámà ìyá àdáta kọ́lẹ́kì ìsáni lẹ́sẹ̀ tà àṣọ àbámi kọ́lẹ́kì àwọ̀là ká tún dá padà yẹn òun rọrùn ju àkọ́kọ́ dá lọ àkọ́kọ́ dá ní wọn sábà nira bíi tí ìmọ̀ ti fẹ́ dá mi kò ní nira mọ́ gbogbo sẹ́dí yìí bá ń sẹ́nu ayé àkọ́kọ́ náà lọ́mọ lọ́mọ fèsì àwọn challenges mi tọ́ba ti ṣe alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ò ní nira tó alákọ̀ọ́kọ́ yẹn kátó wá pé kò sí èyí tó nira fọlọ́wọ́n bá la afọwà ìmáàmù àtàháwí nígbà tó fẹ́ ròyìn ọlọ́run ọba ó ní mọ̀mí tún bí láàmù hafa ó ní ọba yìnyín ọba aláàyìn ọba tí pààyàn ní tẹ́lú òsì ní bá lẹ́rẹ́ ní ọlọ́run ò ní kí àgbẹ̀kí ló máa ṣẹlẹ̀ tó ń bá pa kò sẹ́ni tí ò lè pa ọwọ́ ni ba'idhun ba'idhun bila mashaqqa ó ní ọba yìí tí ó gbé ẹ̀dá dìde nínú sàárè láì ní ṣe wàhálà àṣẹ náà ní ọ̀pá ẹ̀dìde o adẹ́dìde. falyanzuril insanu mimma khuliqa ọlọ́run bá ní kí ọmọ èèyàn kí ló dé tí kò ronú lérí ibi àti dá oníkọ́mi máa ń dá fẹ́kọ̀ ọlọ́run bá ní adá látara omi tí ń tira wọn gbọ̀ngbọ̀n tí ń tira wọn pìpì pìpì òun èyí ọ̀bí kún kìí sì wá bíi tọ́ bó ń bá fẹ́ jáde máa ní omi lòun náà dáfẹ́kìn Eh, yóò tira wọn pìpì jáde ní òun náà ni spam àtọ̀ àtọkùnrin <laughs> kólékọ́ mi mà níyì mọ̀sọ́bí bẹ̀sọ́rọ̀ àfẹ̀rọ̀hìm wọ́n máa jáde síbi tí ó ti dọ́mọ́ tó bá fẹ́ jáde ní tiẹ̀ kò ní yọ̀bọ̀lọ̀ yọ jáde ní pìpì yọ tira wọn jáde ti ara tó jáde ńbẹ̀ gan tó náà ṣèkì tí mà níyì bá fẹ́ jáde bóyá yẹn sùn ni bóyá olójú ayé ni ó rí i kó yàtọ̀ sí ikú ọmọ yọmú máa ń dáfik ọlọ́run ọba ní eléyìí máa tẹ̀ra wọn jáde ní ọ yàtọ̀ sí àwọn ìran omi míì ti bẹ lára yín ọlọ́run ọba ní yakhruju min bayni sulbi wat tara'ib ọlọ́run ọba ní omi yìí ń jáde láti ẹ̀yìn ọkùnrin ẹ̀yìn lókè ìbàdí báyìí ọlọ́run ọba ní ibi títí ń bọ̀ nìyẹn o àwọn sàyẹ́ntìsì nígbà táwọn wá ń ṣèwádìí Ah, wọ́n lò dodo lọ́rọ̀ ọlọ́run mo ní bẹ́ẹ̀ gbà tẹ́lẹ̀ ya àwa ti gbà wọ́n làbọ̀ àka sáyẹ́nsì àṣọlùbì omi yóò mọ sarajọ <laughs> tọ́ba tí wàá kójọ yóò wàá kójọ sí ìṣọlù ibẹ̀ ní o ti wá jáde wọ̀tàrá ibi ọlọ́run bá ní omi ìmínà tún jẹ́ látara tàrá ibi àtàrá ibu òun náà ni sọ́dí lòlmọ́ra ìgbà àyà obìnrin bẹ́ẹ̀ sì ń bára yín ṣeré tá ṣeré yẹn omi tiẹ̀ náà ń kójọ yóò kójọ sígbà àyà yóò wà lọ lè bá èyí tí ó wá látara ọkùnrin bóyá lẹ́ ní ẹ́ẹ̀gì lẹ́ lẹ́yìn yóò sá kanra wọn sá ọlọ́run bá ní bọ́bá ti wá jáde bẹ́ẹ̀ tó kọlu tọkùnrin tí tọkùnrin náà kọlu tóbìnrin dìde wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ yóò kọ́kọ́ dàbí ẹ̀jẹ̀ kíkí omi yẹn. bọ́bá yáyọ́ padà di bí bá ṣe ẹran wọn ni ó ní miscarriage ẹran nìkan ní ó jáde látara ẹran yẹn lọ́lọ́run bó ti wá yọ ojú yọ yọ egungun yọ yọ etí yọ yọ imú ọmọ èèyàn wà dà gẹ́gẹ́ bí alágbá àwọn dọkumẹ́ntìrì àwọn sàn yín dẹ́sẹ̀ àádàbí kí ni jama bí ẹ mà bí kọ́kọ́ alágbá dáàmú ń jọ nìyẹn orí ọkàn tóbi díẹ̀ ni a ṣe kọkọrọ báyìí ní ọ̀sẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yóò máa wá tóbi ọlọ́run rọ́nu páìpù síbẹ̀ ìtọ̀ yóò máa gbabí jáde ìgbẹ́ yóò máa gbabí jáde eléyìí lẹ́dọ̀ eléyìí ní fùkú eléyìí ní ṣàkì gbogbo tí ń bẹ lára ẹran níbẹ̀ lára wa. ìwà ń pa léyà bí a sì ń pa ẹran kó ma a sì ń pa gbogbo bọ́lọ̀ ṣe rọ́nu ẹ̀ sínú ẹran bó ṣe wà nù tiwa náà nìyẹn ọwọ́ ní ọ̀sọ́lọ̀ ta innahu ala raj'ihi laqadir ọlọ́wọ́ bá ní ọba tí ó gbé èèyàn jáde látara àtọ̀ tọ́mọ èèyàn fi nàró dìde ọlọ́wọ́ bá ní innahu ala raj'ihi laqadir ọlọ́wọ́ bá ní ọba yẹn ó ní agbára láti tún dá padà wá sílé ayé ọlọ́wọ́ ní agbára láti tún gbé dìde padà nínú nàkọ́dìr ọlọ́wọ́n bá ní innahu ọba tó da ẹ̀ lákọ̀ọ́kọ́ yẹn wọ́n lágbára láti tún dá padà wá lẹ́yìn ìgbà tó ti kú wọ́n máa dìde nù sàárè òfàtàn òrátàn gúrìlà oníṣìbàtà lẹ́sẹ̀ kálukú onísàsọ lára wa aṣọ kan ti jẹ́ra nù sàárè náà. gbogbo àwọn tọ́jọ́kùnrin wọ́n ní adọ̀dọ́ tí wọ́n gé ń jọ kínní àná nígbà tí wọ́n ń dábẹ́ fún wọn wọ́n ní yọ padà sáyè àwọn ọmọbìnrin tí bàbá olóla jù sí àwọn yọ wà láti bẹ̀. nǹkan bẹ lọ́dọ̀ lọ <laughs> gbogbo ebi jẹ́ra ọlọ́run gbé dìde bí nàró padà oníṣàṣọ lára kálukú ìyàwó Aisha wa ń bẹ anábì pé táwọn ah, èèyàn ní ma wọ abẹ́ ara wọn anábì níjọ́ àlùkìyàmà òun kan ti gbàgbé abẹ́ ara rẹ̀ dípò tí ó ma wọ abẹ́ ẹlòmíì látara wàhálà tí ń bẹ lọ́kàn yìí ìgbésẹ̀ iná yìí hey sáà ni wọ̀ ọlọ́mọṣẹ́ wa lọ́mọ náà jọ náà o ọlọ́mọṣẹ́ wa lọ́mọ náà táwọn bá dọ́mọ náà láfi ń dààmú káàkiri báyìí ẹ̀rì àsìkò yọ ẹ̀ka sùn ìgbà táfẹ́ gbẹ̀sìn ọlọ́run yé táfẹ́ rẹ́sìnsìn táfẹ́ ní wọná nínú ẹ̀kọ́ lọ́mọdé àwọ̀ o àtàwọ̀ àti gbogbo àwọn ọmọ ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ìyàwó ọlọ́run níjọ́ tí ń gbé yín dìde yìí níjọ́ yìí tú àṣírí yín o. ọ̀kan náà àwọn àlùfáà wa kan wọ́n ti mọ́lé nílẹ̀ lárúbáwá wọ́n ti mọ́lé nítàbòsí wọ́n wá ní ká fún wọn ní ìwé àti kálámù báírò ọwọ́ ṣe tíra kan ẹ̀ mú tíra náà ìyàwó mọ̀túbọ̀lá ní ọlọ́run tó àṣírí àwọn èèyàn ìyàwó máa tóbi ilẹ̀ àṣàrà irin ọlọ́run bá ní ìjọ ìjọ tí mo ní máa gbé dìde yìí ìyàwó mọ̀lẹ́kì yá máa tẹ́lẹ̀ haru wọ̀ tẹ́bùdùl àṣàrà àwọn nǹkan tó pamọ́ tẹ́ẹ̀mà nípa ara yín tẹ́ẹ̀mà nípa ẹlòmíì tẹ́ẹ̀ gbàgbé nípa ara yín ọlọ́run ní gbogbo ẹ̀wọ̀n ó tú sáyé gbogbo àwọn àdìsọ́kàn tá àdìsọ́kàn ọlọ́run ó tu ti kálukú jáde pé lágbájá ẹ̀ẹ́kan wò ní mùsùlùmí ni nítorí sọ́kàn tó fi jáde láyé ẹ̀ẹ́kan ni pé ń bora ń bojú ni ọgbọ́lọ́ngbọ́ o <laughs> ẹni rẹ̀ lẹ́yìn pé àfa lẹ́ pé ẹni rẹ̀ lẹ́ pé bó ṣe wà ní ọ̀daràn ni o ọlọ́run bá ní òun ó tu àṣírí àwọn afá ní ọlọ́run ó tu àṣírí tó dáa yóò sì tu àṣírí tí ò dáa gbogbo àtẹ ń fojú wò yí pé àwọn eléyọ̀ jẹ́ kankan nú ayé ọlọ́run ni àṣírí wọn ní àwọn gangan ní wòlíì nígbà àwọn obìnrin ayé àwọn tẹ́ fojú yẹpẹrẹ yẹn ọlọ́run tó àwọn àṣírí àwọn oníjìbìtì gbogbo àwọn èèyàn tí wọ́n ṣàbòsí fáwọn èèyàn àwọn tí wọ́n parọ́ mọ́ àwọn èèyàn ẹni bá ti parọ́ mọ́ èèyàn kọ́ mọ́ rí tíjọ́ yìí ẹjọ́ tí wọ́n ti dá ní kóòtù tí wọ́n dá tí wọ́n dá ní dídá àbòsí ọlọ́run tún dá ìgbé lágbájá ló lè eléyìí ló ní nǹkan lágbájá ló nílẹ̀ eléyìí ló gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n tẹ̀ kó gbogbo ìwà gbogbo ìwé pé àwọn ọmọ ní àṣírí òtún lè ní. ẹ wo bí tẹkinọ́lọ́jì tú àṣírí àwọn èèyàn dénú ayé bọ́lọ̀ bá fẹ́ gbé tiẹ̀ kalẹ̀ bóun ní òrì. kẹwàá ṣe pé wọ́n tú àṣírí yìí ẹnì kejì ẹnì kẹta nìkan ni wọ́n mọ̀ ẹni tí mẹ́lọ́ọ̀kan ò ní mọ̀ gbogbo àwọn tó wà ní mọ́kìfù gbogbo àwọn èèyàn tó wà ní orí ilẹ̀ tọ́lọ̀ ti gbé adìde yẹn gbogbo wọn ni wọ́n mọ̀ rí àṣírí yẹn lẹ́ẹ̀kan náà ọlọ́mọṣà bò wá láṣírí o ìtọ́lọ̀ ti bò wá kọ́lọ́mọ tuntun kọ́lọ̀ wọn láàánú ẹ̀kọ́ mọ́ṣá ìṣàánú wa. wọ́n ní wàtàdà harul àwọn ìtí ń jó òdodo ọ̀rọ̀ ọmọ wa hàn wọ́n ní ń gbọ́ jẹ́ pé nílé ayé àwa máa ń ni. pẹ̀lú ń taari báyìí evidence àbí ẹ̀hẹ̀ wọ́n lọ́wọ́ dájọ́ pẹ̀lú tó wà nínú ọkàn lọ́wọ́ díjọ́ kìyàmù ẹgbẹ́ rẹ̀ lómi jẹ́ ọmọ wọn lọ́wọ́ mọ̀ ah eléyìí ṣe ni náà bá a ṣe mọ̀ sí kọ́ yìí ẹ̀hẹ́ náà bá ní bẹ́ẹ̀ yìí ṣe nìyẹn ọ̀tọ̀ ní bó ṣe lọ́dọ̀ wa ọ̀tọ̀ ní bó ṣe lọ́dọ̀ wa ló fi jẹ́ pé rẹ láàrin wa o àjọ ń wò tá àjọ ń táwọn èèyàn bá ń tan ọmọ tan rẹ tí wọ́n bá ń gbé ọ sí orí ẹsìn má gbé rẹ síbẹ̀ tí wọ́n bá náà fi wá àfiwọ́ ìwọ́n mọ̀ bó ṣe jẹ́ o ọlọ́run bá aláàkọ́ mọ́sá dáṣọ àṣírí rẹ̀ bò wá láyé àtijọ́ àlùkìyàmọ́ ọlọ́run bá ní fama lahum min quwwatin wala nasir ọlọ́run bá ní ẹni tá a bá wá tó àṣírí rẹ̀ níjọ́ náà kò sẹ́nìkan tí ó lo agbára fún táṣírí òun fi ní tú pẹ̀lú ẹ̀bọ̀ ẹ̀bọ̀ àbúrò mi ni ẹ̀gbọ́n mi ni ọlọ́run kò sẹ́nìkan tí ó lo agbára wàhálà nasir kò sẹ́nìkan kan tí ó ràn lọ́wọ́ sẹ́wọ̀n pé tí ọ̀ká bá fẹ́ fún nínú ayé táwọn èèyàn lálá bá dáná nínú ayé wọn máa kọ́fà rọ̀ àwọn máa kọ́fà wọn tí ẹni tí ó yẹ kí wọ́n gbélé wọn dọ́dẹ̀ máa rìn láàrin ìlú wọ́n á sì ìwé oríṣiríṣi wọ́n á fi kọ́fà ẹ̀ ọlọ́mọdé yẹn ọlọ́run ní kò sẹ́ni tó kọ́ fa ìyìntà bá tú láṣẹ wọ̀lá náà sì kò sẹ́ni kẹjọ ràn lọ́wọ́ pé ẹgbà ẹgbà wúwa àyìnbáyà ọ̀ràn táwọn míì dánú ayé tọ́jú pé dollars france dollars owó náírà millions ni wọ́n fi ra táwọn òfin mọ̀ ọlọ́mọdé yọ yẹn kò sẹ́ni kankan tí ràn lọ́wọ́ tí wọ́n là kú omi bí ká ṣe ọmọ tù wọ́n sàmà ìdá àti rọjà ọlọ́run bá ní mo tún fi sánmà búra lẹ́ẹ̀kan sí ẹ̀rí ọlọ́run tó padà sí rí sánmà yìí <laughs> tọ́lọ̀ máa ń búra pẹ̀lú nǹkan ó ń sọ fún wa pé káwò nǹkan yẹn káwò káronú nípa ẹ̀ ọlọ́run bá ní mo fi sánmà búra lẹ́ẹ̀kan sí záàtì rọjì ayé záàtì mọ́tàdì mọ́tàkàrèrè èyí tí máa ń mú òjò wá fún yín nígbàdégbà àwọn òjò tí máa ń wá lọ́wọ́wọ́ òjò yẹn náà lára yóò fi balẹ̀ nínú ooru òjò tó bá rọ̀ yẹn náà ni irúgbìn yóò fi ṣe kíní ni ó fi jáde òjò tó bá rọ̀ yẹn náà ni àwọn omi tó yẹ máa lò lórílẹ̀ ayé ọlọ́wọ́n mo fi sọ́mọ̀ búra sọ́mọ̀ tí máa ń mú omi wá fún yín nígbàdígbà zaat rọ́jì ayé zaat matar mutakarrir lọ́wọ́ wá ní tó bá ti rọ̀ máa tún stọ́pẹ̀ àtúnrọ̀ ọ̀yá àtúnrọ̀ àtúnrọ̀ yọ máa rọ̀ nígbàdígbà torí ẹ̀yin tẹ́ wà lórílẹ̀ wàlárùdì dáàtì sọ́dẹ̀ ọlọ́wọ́n bá ní mo fi ilẹ̀ ilẹ̀ mo fi búra dáàtì sọ́dẹ̀ ilẹ̀ tó jẹ́ pé ọmọ yìí yanu dáàtì tọ́ṣàkókè ọmọ yìí yanu fẹ́ yọ ya yọ yanu ilẹ̀ yọ yanu yọ la pàápàá bó ṣe yanu yẹn kí ló fẹ́ jáde mẹ́jọ mọ́ lè tó kúrò jẹ́ nàbàtì wọ̀ zọ̀rọ̀ wọ̀ zọ̀rà kí n ta fẹ́ jẹ kó lè bá jáde nù ẹ̀ ọlọ́run bá ní èmi ní ń pàṣẹ fúnlẹ̀ ilẹ̀ tóbi àmì mi ọlọ́run bá tóbi jùlẹ̀ lọ mo wá ń filẹ̀ náà búra ọlọ́run tó fẹ́ sọ̀rọ̀ mí ni o <laughs> bí ṣe ń búra yẹn sì yẹn ó tó fẹ́ sọ̀rọ̀ mí ni o ọ̀rọ̀ yẹn sì ń bọ̀ o <laughs> ọlọ́run bá ní wàhálà àrùdídá tẹ́sọ́dẹ̀ mo fi ilẹ̀ búra ilẹ̀ tí tí ìmọ̀ ń yanu nítorí àwọn tẹ́fẹ́ jẹ àwọn fruit àwọn vegetables àwọn crops gbogbo àwọn kan tẹ́ fẹ́ fi sẹ̀mí ẹ dákun gbogbo akọ àwọ òyìnbó àti yorùbá àti gbogbo tí ilẹ̀ ọba ti lanu ṣé akọ òtítàn èdè kan vitamin a vitamin c vitamin b kò ní ìtumọ̀ kankan mọ́ nígbà tí ilẹ̀ ọba ti lanu gbẹlẹ́ tì ní tẹ́fẹ́ tẹ́fẹ́ jẹ ayé ti parẹ́ nìyẹn wàhálà ti dé. innahu laqawlun fasl ọlọ́run fi sọ́mọ̀ bóra tilẹ̀ ọlọ́run ní ẹwù òkè ẹwù lẹ̀ innahu laqawlun fasl ọlọ́run bá ní innahu innal Qur'an ọlọ́run bá ní ṣe rí al-Qur'an qawlun fasl òdodo ọ̀rọ̀ kan tó kù láyé ni ẹ o ọlọ́run ní mo fi sánmà àti ilẹ̀ búra ẹ ti Qur'an mú o innahu laqawlun fasl òun nìkan náà ní ọ̀rọ̀ òdodo tí máa ń ṣèyàtọ̀ láàrin irọ́ àti òdodo tí máa ń ṣèyàtọ̀ láàrin orí ibú àtòríire àlùkárì ni wọ́n máa ṣèyàtọ̀ láàrin igbó àtòjú ọ̀nà fọ́ọ̀sì wọ́n máa là á báyìí pé eléyìí ẹ̀mọ́ lọ́bẹ̀ eléyìí bí níkẹ́ lọ. ìrìn àti ẹnìkan sọ̀rọ̀ láìpẹ́ yìí ó lè tara bọ̀ ṣọ́ráǹsì nílò àwọn èèyàn jìbìtì wọ́n ta tẹ́tẹ́ ń gbowó láwọn èèyàn. Hmm. mo ní ètò wá sẹ́mi o ó kà wò mí báyìí pé ara bo làbá ti sọ̀rọ̀ ẹ̀yin ò sí ní nàìjíríà ṣé sáwọ́dí làwà ni. mo ní alukurani lọ sọ bẹ́ẹ̀ pé innamal khamru wal maisir ọtí mímu àti ká máa ta tẹ́tẹ́ tẹ́tẹ́ ní sọ́ránsì ẹ gbowó lọ́wọ́ àwọn mẹ́wàá ẹ tún mọ́tò àwọn méjì ṣe ẹ jẹ mẹ́jọ tó kù ẹ wá gbé ọwá de kóòtù okùn bàtà rẹ wọ́n lọ italy ọlọ́lẹ̀ jẹ́ ń tọ́da bàbá tí ó kó kalẹ̀ òun ọ̀jẹ́ tòró náà fẹ́ jẹ ni kọ̀ wá sí kíni kọ̀ wá jẹ <laughs> kò sí lóhun bù wọ́n jọ tó kú lẹ̀ wọ́n fẹ́ lówó yẹn ni àmọ́ wọ́n padà gbà mọ́ ní lọ́wọ́ bóun ni ó sì gba tẹ̀lómi ìjọ mi nígbà tó ọlọ́run ọba aláàsọ bó ṣe jẹ́ fún ó padà wá kọ̀ǹfàmù yìí pé ah òdodo ni nígbà ẹ̀kúndé òun nìkan kó sun ó àwọn fámìlì àtàwọn ẹbí náà wọ́n bá sun ìpè sí ibi tọ́rọ̀ rẹ̀ padà já sí bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ọlọ́tí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ onísìnà tó lóun ṣe fàájì ẹ mọ̀ gbogbo ẹ̀yìn ẹ mọ̀ àwọn ọba tí wọ́n ń ṣàbòsí ẹ wọ àwọn olówó tí wọ́n yan àwọn yẹn jẹ ẹ wọ àwọn tí wọ́n bẹ́ ń jọba tí wọ́n kówó olú jẹ ẹ béèrè àwọn pọ̀lítísà àwọn pọ̀lítísà ọdún kẹẹ̀ẹ́dógún sísìn ẹ béèrè àwọn tí wọ́n ti ṣe ìjọba fifty years ago òdodo lọ́rọ̀ ọlọ́run ọlọ́run ní innahu laqawlun fasl ẹ má fi kùránì ṣeré innahu laqawlun fasl òun náà ní òdodo ọ̀rọ̀ kan tó kù nú ayé máa ka kùránì tó bá ti wà ń bẹ̀ lọ́làjú tó bá ti wà ń bẹ̀ ní kíni òun lọ́làjú òun ní civilization òun lòdodo òun lòótọ́ òun ní success ọlọ́wọ́n bá ní innahu laqawlun fasl ọlọ́wọ́n bá ní ẹdí kùrán mú mo fi sánmà àti búra fún yín òun náà ni yóò jẹ́ kẹrẹ lójú tọrọ wa ma huwa bá ní kò kí ṣe ọ̀rọ̀ gidi ni o kì í wa o wa kò kí sọrin lẹ́kàn máa kọrin máa fi kọrin wa kò kí wípé wọn náà ń ka kóra ẹfìyẹn lẹ ẹjá sọ̀rọ̀ mi ẹjá sọ tí lọ láyé àfa àfa má da sí ebi kéwọn ìwọ ké má da sọ̀rọ̀ yìí <laughs> ẹ bá lọ lọ ẹ padà darí gbogbo àgbàlá ilé ni wọ́n padà darí sínú koran nígbà táwọn èèyàn pokùn so lórí interest ní báńkì láwọn ìlú èbó wọ́n padà pera wọn jọ àwọn èsè mùsùlùmí o wọ́n ní interest wọ́n náà pé zero interest ní lórí làwa kò nínú wàhálà yìí àwọn tá à ń gbowó èlé lọ́wọ́ wọn àgbádùn ayé àwọn tá à ń gbowó èlé lọ́wọ́ wọn eh, àwọn náà gbádùn ayé gbogbo wa wàhálà lẹ́ni wàhálà lọ́la ẹjẹ́ àpadà sí di zero interest kí ni Kùránì sọ fún yín <laughs> wa ahallallahu al-bay'a wa harrama ar-riba ọlọ́wọ́n bá ní mo ṣe ilé ìwòkẹ́ wọn gbẹgbà interest lọ́wọ́ àwọn èèyàn ẹ̀yà àwọn olówó kẹ́ẹ̀dẹ́gbà wọ́n ti àyẹ̀mọ́yẹ banks ní Europe ń sìn tó jẹ́ pé zero interest ibi wọ́n padà padà sí ẹ̀jẹ̀ mọ́ ẹ́ wọ́n padà padà Islam gbogbo ohun tí ní ọ̀dà pátá ọpọlọ tí dàrú yọ mọ̀ nínú ẹ̀ pé kò dáa gbogbo ohun tí Quran bá lọ dáa ọpọlọ tí nǹkan ọba ṣe yọ mọ̀ pé ó ṣe yẹ kó rí náà ni ọlọ́wọ́n bá ní ìwé yẹn kì í sì o o jídùn wàhákùn lódodo ní láàlá ìbàfí kìí ṣe ìwé eré kìí ṣe ìwé àákàn pàlọ́ à ń ṣeré ìwé tá gbọ́dọ̀ sírọ̀sì pẹ̀lú ẹ̀ ló ṣe gbọ́dọ̀ sírọ̀sì pẹ̀lú Kùránì Kẹ́rímù ó ti gbọ́dọ̀ sírọ̀sì pẹ̀lú Kùránì àwọn ọmọ rẹ̀ ó gbọ́dọ̀ sírọ̀sì pẹ̀lú lékè wọn gbogbo ìwé tí wọ́n kà yẹn pátá ìwọ ọ̀daràn lọ́pọ̀ ẹ̀ ọ̀pọ̀ kan lásán dáǹsì ó lè ọ̀daràn jàǹbá jìbìtì tọ́lá àwọn tó gbé kalẹ̀ ọ̀ràn lẹ́sìn àìlẹ́sìn wọn lọ́jọ́ káwọn rò pé ọ̀dà kò sí sékéré kò sí dáa ọmọ tó wá fẹsẹ̀ wáyé kì í sìn at the age of fifteen years wọ́n ti prógámù ayé rẹ̀ láti ìnagátì títí tó fi wọ fifteen years wọ́n ti prógámù rẹ̀ gbogbo syllabus tí wọ́n yà á lẹ́yìn tí ó bá ka kò lè pàṣẹ wáyé tó bá ti ka gbogbo àwọn syllabus yẹn tán ó ti lo ninety percent nínú ọjọ́ ayé fáwọn òyìnbó fún ajé àmú nìkan ó ti lo ninety percent nínú ayé àwọn tí wọ́n sábà máa ń jára máa làwọn tó jẹ́ pé ó máa kéwú ó sì máa kàwé ó máa kéwú ó máa kàwé àwọn mú ní fifty fifty àwọn yẹn ni máa ń yọ lára wọn díẹ̀ lára àwọn ọmọ wọn ẹ wọ àwọn tó ń bá lo àsìkò wọn lọ́dọ̀ westerners jù wọn ìgbádùn àdébọ̀sá yìí tún ṣán o àgbáńlá ayé àwọn philosophers tí lẹ́kṣọ́lá wọlé jọ ọmọ sọ fún pé kọ̀sọ́lọ̀ ọmọ áfíìsù kọ̀rá ó lè ṣe engineering lẹ́kṣọ́lá ní òṣọ́lọ̀ ó lè ń prove ẹ̀ <laughs> àwa ní sí lẹ́kṣọ́lá lọ́dára rẹ̀ wọ́n ní wọ́n sọ pé àwọn kọ́ lọ́wọ́ <laughs> lòun lòun dára wọn kò ní ìdíkà bá sọ̀rọ̀ mọ́ kákan jáde pé eléyìí nǹkan ti ṣe kíni nǹkan ti ṣe ìjà mojú táwọn ọmọ o pẹ̀lú ìwé tí wọ́n kà yẹn fáírọ́ọ̀sì ti wá mẹ́gan o torí gbogbo tí wọ́n ń pè lóòótọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ irọ́ ni nínú Kùránì ọmọ òsì lè ráǹfààní láti lọ institution ọ̀hún ti tọ́ba páàsì WAEC àbí GC kò sì gbọ́dọ̀ òsì lè páàsì GC àti WAEC àbí kọ́ ka gbogbo ránu yẹn yọ́ọ̀ka yìí tọ́da yọ́ọ̀ka yìí tí ọ̀dà mọ́ yọ́ọ̀ka yìí tọ́da yọ́ọ̀ kò ní balance mọ́ wọ́n ní kọ́lá láwọ̀ yọkàn máa wòye ni ẹ̀yin ọmọ tó ń sọ lamẹ́ríkà fẹ́ẹ̀ mọ́ táwọn yẹn ń sọ ní Britain yọwọ́ wà ń lé ayé ẹ máa pè é lóko mùsùlùmí kò ní sí Islam lára anti Islam lọ́pọ̀lọpọ̀ àwọn pípọ̀ yẹn o programme ni o sẹ̀gbìn jọ̀ ń tẹ́lẹ̀ tábà ti lọ sukúl láàárọ̀ tábà ti lọ sukúl láàárọ̀ á lọ ó ní ìrọ̀lẹ́ bàbá ti ń gbé ìwé ilẹ̀ lago méjì báyìí ago méjì la parí gbogbo àwọn lẹ́sìn ní rọ́tẹ̀nsì yẹn kò sí gbà yẹn nígbà tọpọlọ kú náà ló jẹ́ àmọ́ pé àtúnṣe lẹ́sìn lẹ́sìn báwo kí ni wọ́n kọ́ láti àárọ̀ ìdágo méjì. ibòmíì gan lẹ́sìn kan ti di skul skul ọ̀tọ̀ táwọn òbí náwó lélẹ́yìn lọ́tọ̀ àwọn ọmọ sí náà. ọmọ tó yẹ tó fẹ́ wọ kíláàsì tó fẹ́ kọ́ mathematics english science tó wo fíìmù mọ́júmọ́ níjọ́ kò sí tiktok kò sí facebook kò sí pé èèyàn mọ́ àwọn àti kíṣà ìta ń lé sùn ni ọmọ mélòó ní sùn mọ́ sí ó ti gbé fóònù màmá ẹ̀ tó ti bọ́nu yàrá títí gbọ́gbò lọ́ntẹ̀ tí bá tiẹ̀ lọ kálukú ara yẹra nù wéré àwọn wíṣítì owó àwọn òbí ọlọ́mọdé owó sọ̀fọ̀ ẹ̀já wọn kàn mọ́ wọn létí pé ayé láṣẹ ká tó sọ̀run lóòótọ́ àmọ́run nílé ayé láti kádé sí kíni kádé sọ̀run lóòótọ́ àmọ́ ọ̀run níbo ọ̀run nílé o ẹ má jìlẹ̀ ọba jẹ́ o gbére dẹ̀ níbẹ̀ ilé yìí fásitì kò dẹ̀ káde mo ti tọ́ àwọn ọmọ wa kọ́lọ́ mọ́sá bá ṣàánú wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ́dà kan bẹ lamẹ́ríkà London sí wọ́n kàn lọ lè kó àwọn sílábọ̀sì sílábọ̀sì àwọn skul nígboro street kan náà wọ́n wà wọ́n dẹ̀ dáwó láàrin ara wọn wọ́n dẹ̀ gba bídì ńlá ọ̀pọ̀ rẹpẹtẹ àwọn òyìnbó tó ń ṣe àwọn òyìnbó gbogbo àwọn ń kà ní ọdún mẹ́ta yẹn ọdún kààbọ̀ ni wọ́n fi kà àwọn àwọn tó wà lọ wọ́n fi reduce kí ni wasting of time àwọn àti ọkọ̀ kí ó láàárọ̀ wọn ha rọ̀bíyà nítorí di agùn kan lẹ́yìn aago kan wọ́n sábẹ́rẹ̀ western dagun mẹ́rin ọmọ ọmọ jáde secondary school ti dàfà ẹ má jẹ́ kí àwọn òyìnbó wéṣẹ̀ ayé àwọn ọmọ wa o ẹ̀dàkùn tuntun ọlọ́wọ́n ọba ìyàkuyà táwọn ọmọ yíyá ń sìn ó ní agbára o yọkàn kó aṣọ nìkan lọ́rùn ẹ̀ aṣọ ẹ̀sìn àbí fọ́tò ẹ̀sìn ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọlọ́run bá aláà ní wọ́n máa hùwà bẹ̀rẹ̀ hazard kùránì kò kì í ṣe àwàdà o ẹ má fọ tẹ̀tẹ̀rẹ̀ mú kùrán o ẹ má fọ tẹ̀tẹ̀rẹ̀ mú madrasa o àwọn ọmọ wa madrasa náà là ń mú lọ́rùn mọ́lẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ yìí ká tó wá pẹ́ ní tí ò wá àwọn tó wá gan wọn lójú ké ni torí ìfìtáwọ̀ alámi ní exposure yẹn ti wọ gbogbo lé ó ti wọ gbogbo ọpọlọ ní táwọn ọmọ fẹ́ máa ṣe é sí ni pé kó máa jẹun kó sì sùn kó dẹ̀ ṣeré ó bá sùn ló lè di ọjà kọjá lè fókọ́sì nìyẹn o àwọn ọmọ yahoo ní fókọ́sì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn o àwọn ọmọ àwọn ọmọ mi wá fún yín gbà mí pé wọ́n ní ah, ẹ̀ẹ́dàkùn ẹ bá kọ ní kéwú ẹ máa bèrè pé kí ló fẹ́ dà ẹ lọ́n fẹ́ di mílíọ̀nìyà ọ̀dẹ̀ ti parí pé ó ti parí secondary school ìbúdé láwọn ẹgbẹ́ rẹ ní àwọn ọmọ fifteen years tí wọ́n lo mọ́tò two fifty million gbogbo eléyìí sí níjẹun ọlọ́wọ́n bá ní wà máa hù abilẹ̀ hasil ẹ má kọ yan koran kéré o ọlọ́wọ́n ní kìkì sí ọ̀rọ̀ kan tẹ́ fọwọ́ kékeré mú ẹ dìímọ̀ ẹ sílẹ̀ ọ̀sẹ̀ lérí ẹ̀ innahum yakiduna kaida ọlọ́wọ́n ní sẹ́lá àwọn kẹfìrí tí wọ́n ń pe ijó àlùkìyàmọ̀ nírọ́ tí wọ́n ní òsì ìgbénìde tí wọ́n ń bẹ́nu ayé innahum yakiduna kaida ayé yamukuruna muhammadu wasabi makara àwọn ń sọ lọ́dọ̀ ara wọn pé àwọn ń tan Muhammad gbogbo tí ń sọ yẹn àwọn àṣẹgbà táwọn wọn gbọ́ ni àwọn gbọ́ <laughs> ọlọ́run bá ní innahum na kaida ni wọ́n ń dètè gbogbo tẹ́ sọ fún yẹn tẹ́ pé wọ́n ti gbọ́ yẹn ọlọ́run bá ní ọlọ́run bá ní bí wọ́n ẹ ní ọlọ́wọ́n bá ń dètè torí ètè ìròyìn burúkú ni àbí ọlọ́run ni wá àkídù kẹ́ídá ọlọ́run ni àná àṣẹ̀dìrújòhùn èmi náà ń dẹ wọ́n mìnàhàìsù láàyè àlàmù yẹn padà gbá wọn mú níbi tí wọn ò lérò ẹjí ká máa fẹ̀sùn ṣeré ká máa fẹ̀sùn sí yẹ̀yẹ́ ká máa fà àwọn ọlọ́run ọba ní èmi náà ń dẹ wọn àsìkò díẹ̀ náà nígbàdùn wọn náà bá ti dìde kújẹ tán jẹ tán lórí ilẹ̀ lọ́hùn ọlọ́run ọba ní ká wá jìyà lókun wọ́n ti kọ́lé tí wọ́n fẹ́ kọ́ta ara mọ́tò tó fẹ́ rà wọ́n ti jẹ tí wọ́n jẹ ẹ̀rí pa àwọn kẹfẹ́rí ta arúgbìn náà àwọn náà ń dàgbà ní ojoojúmọ́ ni ẹ̀rí ìwé kan wọ́n lọ ọwọ́ mi ni wọ́n padà kó sí ọlọ́run wọn sọ fún anabi pé famahi lil kafirin ọlọ́run ní ìrẹ́ anabi sallallahu alaihi wasallam fi wọ́n sílẹ̀ o má dára rẹ̀ láàmú lórí wọn amuhilihum ruwaida èmi ọlọ́run ọba èmi náà kánjú kánjú famahi lil kafirin pé anzurihum wala tasta'jil lahum má kánjú pé ọlọ́run ọdẹ ń wò wọn ra wọ́n dẹ̀ ń ba nǹkan jẹ báyìí wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ sọ́kúsọ báyìí wọ́n sì ń yanu lórí íńtánẹ́ẹ̀tì wọ́n ń so dídì nǹkan báyìí sànnábì wọ́n ń so dídì nǹkan báyìí sí àwọn àlùfáà wọ́n ń dìtẹ̀ àwọn ẹni ọlọ́run níta àwọn kèfèrí oníṣẹ̀ṣe ń ṣe ní íńtánẹ́ẹ̀tì nsìn ẹ̀ ti mọ̀ pé ọlọ́run bá ń dẹ wọ́n ni torí pé ẹlòmíì ti sọ tó yẹ kí àtòun àti irinṣẹ́ tí fi ń sọ̀rọ̀ yẹ kí wọ́n jóná lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti sọ sọ́lọ́run ọba wa wọ́n ti sọ sànnábì Muhammad sàṣàlá àwọn kèfèrí wọ́n pè kan ní ms baba wọ́n mọ̀ sí ọ̀nà ọ̀nà lérí íńtánẹ́ẹ̀tì báyìí kò sí ní ìfà nẹ́bí mọ́mọ́ wé ẹ máa wò ó fama hìlì lè ẹ máa wà ti bọ̀tán rẹ̀ tí ọba túbá kò sí ní ìfà nẹ́bí Muhammad wé yọ máa lọ kóòtù àdìsí tí ó mọ̀ àyà tí ò yé yọ máa lórúkọ burúkú yọ máa wá ìtàn burúkú sí lẹ́sẹ̀ Muhammad ọmọ pé tóun ṣe yẹn òfin ìjọba gan kò fara mọ́ defamation of character wọ́n ba ànábì ẹ̀sìn àwọn nǹkan jẹ́ nítorí ìdìjà náà ni pé a ní kọ́mọ́sìn tí ò rí nà mọ́ torí pé òun rí nà kọ́mọ́sìn tí ò gbọ́rọ̀ mọ́ torí pé òun ṣe kíni òun gbọ́rọ̀ kọ́mọ̀sí nǹkan tí ò lè kó lójú kan torí pé òun gangan ń mú káàkiri kọ́ wá sin ọba àlàyé kọ́mọ̀sí ń ta adámá kọ́ wá sin ọba adẹ́dà tó dá gbogbo nǹkan tó yẹ ká máa sìn nítorí ìjà pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe nìyẹn wọ́n lè tọwọ́ bọ koran wọ́n lè tọwọ́ bọ àdísì wọ́n lè tọwọ́ bọ anabi wọ́n lè tọwọ́ bọ àwọn afẹ́sìn ọmọ hilele káfírí ọlọ́run bá nílẹ̀ anabi ẹ̀ fi wọ́n sílẹ̀ àmọ̀hílẹ̀ homoro wáyé dá èmi ọlọ́run bá náà ń bẹ wọ́n ni ọ̀ padà rí yín padà sí fún wọn àmọ̀hílẹ̀ homoro wáyé dá lọ́wọ́ ìdá ní kọ́lí ìlà pé àsìkò díẹ̀ náà ló ṣe kíni ìlókù àsìkò mélòó wọn fẹ́ lò nú ayé ìṣẹ́ náà wọ́n bọ́ sọ́wọ́ ọlọ́run gbogbo àwọn kèfèrí tí wọ́n máa ń sọ kú sọ ọlọ́run ẹ fi wọ́n lẹ̀ wọ́n padà bọ̀ ẹ má jẹ́ ọ̀tá yín lára yín mùsùlùmí ẹ̀yin sáà máa ṣàlàyé ẹ̀sìn lọ ẹ̀yin máa ṣàlàyé ẹ̀sìn yẹn lọ yẹn gangan òun gangan ní bí wọn lójú ọmọ kò ṣe sọ ìsìláàmù lamẹ́ríkà ẹ̀yin ní ìsìláàmù ẹ̀sìn yorùbá ní ẹ̀sìn arábù ní ibi kò yẹ káwa yorùbá ká máa ṣe ìyàwọn France wọ́n ń ṣe Islam àwọn tó wà ní Japan wọ́n ń ṣe Islam àwọn tó wà ní London wọ́n ń ṣe Islam àwọn tó wà ní Brazil wọ́n ń ṣe Islam ní India àwọn yẹn ti gba Islam rẹpẹtẹ ní gbogbo ayé Australia bí ó tó jìnnà tó àwọn òṣù mẹ́mẹ́ rẹpẹtẹ èyí wọ́n sọ fáwọn èèyàn tó wà ní Nàìjíríà ń bí pé ẹ̀sìn Arabu ni Islam pé ìṣẹ̀ṣe ni káwọn èèyàn kan wá sí wọ́n wá ń wí oríṣiríṣi wọ́n ń sọ oríṣiríṣi láti divert àwọn èèyàn kúrò nínú Islam mójú tẹ́sìn rẹ o ọ̀rẹ́ mójú táwọn ọmọ ẹ bí wọ́n ṣe ń sin yẹn náà bí wọ́n ṣe ń sin yẹn táwọn òfin wọn ń ṣeré yẹn náà wọ́n ń dá àwọn kan àwọn kọ̀ọ̀kan padà kúrò lójú ọ̀nà o àwọn tí wọ́n bá ní mọ̀ nípa ẹ̀sìn wọn ìjà máa wá mọ̀ nípa ẹ̀sìn wa kọ́lọ́mọba aláàkọ́mọ́sá ìsànù wa ẹ̀dí sáré ka sórí àyẹ̀lẹ̀ kan sí a'udhu billahi minash shaitanir rajim tó jẹ́ pé ìràwọ̀ náà ó tóbi wà máa adara ọ̀ka máa tọ́rí kọ̀ ọlọ́mọba ní ta ló fi ìràwọ̀ náà ta ló fi mọ̀rí ànábì ta ló sàlàyé bó ṣe rí fún ọ anájìmọ̀ sáàpẹ̀bẹ̀ òun náà ni ìràwọ̀ tí máa ń tan ìmọ́lẹ̀ tí ìmọ́lẹ̀ rẹ̀ máa ń wọnú òkùnkùn yóò wá mọ́lẹ̀ síbẹ̀ kullu nafsin lamma alayha hafiz ọlọ́mọba ní gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan láfún màláyíkà kan tí ó máa sọ harvey tí ó máa sọ wàlíyàwó zorí lè ń sánú mímọ̀ kólẹ́kọ̀ ọlọ́wọ́n bá ní sọmọ èèyàn tó ń jiyàn pàà ní gbé dìde ṣé kò ronú sí ìta da níbẹ̀ ibi ta ti da ṣé kò ronú sí àtọ̀ ni àtọ̀ kólẹ́kọ̀ mi máa ń dáfẹ́kọ̀ adá látara omi tí ń tira wọn jáde pìpì pìpì òun náà ní àtọ̀ ọlọ́wọ́n bá ní yakhruju min bayni sulbi wat tara'ib ọlọ́wọ́n ní àwọn omi yìí a máa jáde láti ìbàrá àti ọkùnrin àti ìgbáyà obìnrin tara'ib ìgbáyà obìnrin innahu ala raj'ihi laqadir ọlọ́wọ́n bá ní ọba àlá ọba tó dá omi yẹn látara omi látara àtọ̀ ọba yìí ní agbára láti tún gbé dìde nínú sàárè láti dá padà sérí ìsẹ̀mí ó tún dìde padà yàwó máa tún bí ilà sára yẹn ọlọ́run bá ní níjọ́ tí a gbé dìde yìí òun náà níjọ́ tí ọlọ́run tu gbo àṣírí kọ̀rọ̀ gbogbo tọpamọ́ famalahun minkun wàtí wàlà náà fẹ́rẹ̀ kọ̀ wá sẹ́ni kankan tí ó lo agbára fẹ́ni tá a àṣírí rẹ̀ abẹ́ni tá a àṣírí rẹ̀ yẹn káṣírí òun ní tú ọ̀sẹ́ni kan tí ó ràn lọ́wọ́ wọ́n sá máa yín dá ti rọ́jì ẹ̀ ọ̀nà ọba ni mo tún fi sánmà búra lẹ́ẹ̀kejì sánmà tó jẹ́ pé záàtì rọ́jì ẹ̀ záàtì lẹ́mọ́tọ́rí alẹ́mọ́tàkárírì sánmà tí máa ń fún yín ní omi tí omi máa ń jáde ńbẹ̀ lọ́wọ̀wọ́ láti gbàdégbà wàlà àrùdì záàtì sọ́dẹ̀ mo tún filẹ̀ búra fún yín ilẹ̀ tó jẹ́ pé záàtì sọ́dẹ̀ ní tí ọmọ ń lanu nítorí kí irúgbìn tẹ́ jẹ́ kó lè bá mo búra pẹ̀lú sánmà àti ilẹ̀ wípé kí ni innahu alukur'an takawulu fọ́sì òun náà ni ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ tí ó mọ̀ sí yàtọ̀ láàrin irọ́ àti òótọ́ wa ma huwa bil hazl kò kí ń ṣe ìwé àwàdà wa ma huwa bil hazl kò kí ń ṣe ìwé eré innahum yakiduna kaida ọlọ́mọba ní gbogbo àwọn kèfèrí tí wọ́n ń pe ọjọ́ àlùkìyàmà nírọ́ tí wọ́n ń pe ànábì nírọ́ tí wọ́n ń pe ọlọ́mọba nírọ́ àtàwọn sàábé wọ́n máa dètè wákì ìdùkàìdá èmi náà sì ń dẹ wọ́n màmá hìlìlì káfírí na muhìlì òmùrùwáìdá ọlọ́wọ́n bá ní ìrìn ànábì fi wọ́n sílẹ̀ lọ́wọ́n lára ọ̀lá tàṣítà àjìláhùn mọ́ kanjú lérí wọn èmi ọlọ́wọ́n bá aláà ní padà wá mú wọn ní padà wá mú wọn fàmà hìlìlì káfírí fi wọ́n sílẹ̀ pàtí wọ́n ti àmúhílẹ̀ wọn mú ruwa yìí dáa èmi ọlọ́run ọba èmi náà mo kàn fi wọ́n lẹ̀ fásìkò díẹ̀ ni àmúhílẹ̀ wọn ruwa yìí dáa àsìkò díẹ̀ náà ni mo filẹ̀ fún wọn wọ́n bá ti gbádùn yẹn tán ẹ̀ẹ̀kan wá bọ́ sọ́wọ́ ìyá ọlọ́run tó fi jẹ́ pé gbogbo ìgbádùn tí kèfèrè bá ń gbádùn àti gbogbo ayé tá a bá fún mọ́jọ́ ọjọ́ lójú tó bá ti gbádùn yẹn tán <laughs> ilẹ̀ òlé sọ́fà ni ọlọ́run wọlé àánú ẹ̀kọ́ ọlọ́run wọlé agbára rẹ̀ ah, ẹnu wọn bá ta wí ẹ̀kọ́ ọlọ́jọ́ ń sàǹfààní fẹ́ni tó sọ ọlọ́jọ́ ń sàǹfààní fẹ́ni tó gbọ́ ọlọ́run sì wá lọ lórí ire ọlọ́run bàálà kí ọmọ sì wá lọ lórí burúkú láyé ọmọ jẹ́ ayá kẹfẹ́rí àwa àtàwọn ọmọ wa ọlọ́run bàálà kó jẹ́ agúnlẹ̀ dáadáa ọlọ́run jẹ́ asọ̀rẹ́ ọlọ́run sì wá lọ́mọ àlùjànnà ọlọ́run sì wá ní ọmọ àná jáàlì kí bá nàró ọlọ́run sì fi asínú àwọn ìjọ apọ̀ ọ̀tún ọlọ́run fi asínú àwọn ìjọ apọ̀ òsì ọlọ́run ọba ọlọ́run yọ́nú wa ọlọ́run bu wọ́n fi asínú àwọn táṣírí wọn tún jọ́nà ọlọ́run ọlọ́run ọba aláàkọ́ fi asínú àlìjánná gbére subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته. بسم الله الرحمن الرحيم. والسماء wa ma أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ